وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر الله سبحانه وتعالى ذلك بذلك في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة عباد الله اعلموا أن عبادة الله سبحانه وتعالى ليس لأحد أن يحدث فيها وذلك لأن العبادة توقيفية نأخذ ما أمرنا الله سبحانه وتعالى ونجتنب عما نهى الله سبحانه وتعالى عنه ومن أمثلة العبادة التي أحدثها الناس في أوساط المسلمين الاحتفال بالمولد النبوي وقد ذكرنا في الخطبة آه، الماضية بأن هؤلاء المحتفلين بعيد المولد النبوي كما يقولون عيد المولد النبوي لأنهم يعتبرون ذلك اليوم عيدا ولذلك تجد تجدهم يهنئون أنفسهم آه، بعيد المولد النبوي وقد أضافوا إلى بدعتهم بدعا كثيرة ومن ذلك إحياء ليلة اليوم الحادي عشر من شهر ربيع الأول بالنوافل وضرب, وضرب الدفوف وأشياء كثيرة محرمة وهذا من جراء البدعة وذلك لأن البدعة إذا ابتدع إذا ابتدع إذا ابتدعت بدعة في الدين لا تنتج إلا بدعا أخرى كبيرة لأجل ذلك نجد الناس اليوم يحتفلون في كل يوم وفي كل أسبوع وهؤلاء المحتفلون بعيد المولد النبوي ليس لهم أدلة يستندون عليها إلا شبهات لا تقفوا ولا تستقروا آه، عند يعني إقامة الحجج الدامغة اعلموا أن هؤلاء يقولون بأن الاحتفال بالمولد النبوي من قبيل البدعة الحسنة قالوا إنهم يعترفون بأن الاحتفال بدعة لكنه آه، لكنه آه، بدعة حسنة كما يقولون وليس لهم دليل في إثبات البدعة في إثبات البدعة الحسنة في الدين إلا يعني سوء فهم لأحاديث النبي صلى الله عليه وسلم وذلك لأن النبي صلى الله عليه وسلم قد صرح في أحاديثه الصحيحة بأن كل بدعة ضلالة ولماذا يأتي أحد بعد القرون بعد أربعة قرون ويقول, ويقول بأن هناك يعني بدعة حسنة بعد أن قد نص النبي صلى الله عليه وسلم أن البدعة كلها آه، ضلالة وأن الضلالة يعني لا لا يهدي إلا لا تهدي إلا إلى النار واعلموا عباد الله أن هؤلاء يقولون بأن النبي صلى الله عليه وسلم قال من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها ولذلك ابتدعوا مولد النبي صلى, النبي صلى الله عليه وسلم في هذا الدين ونسألهم هل قال النبي صلى الله عليه وسلم من ابتدع في الدين بدعة حسنة أم قال من من من سن في الإسلام سنة حسنة هل كانت آه، هل كان الاحتفال بمولد النبي صلى الله عليه وسلم سنة يوما من الأيام في زمن النبي صلى الله عليه وسلم وحتى زمن الصحابة رضوان الله عليهم ومن بعدهم من السلف الصالح والجواب لا وأين وجدوا هذا الاحتفال إنما وجدوا ذلك يعني اقتداء باليهود آه، واقتداء بالنصارى وذلك لأن الذي أحدث هذا المولد أول من أحدث هذا المولد يهودي الأصل أمه أمه يهودية وأبوه يهودي وهو ربيب مجوسي ولماذا وكيف يأتي بما هو خير للإسلام وهو الذي أحدث هذا الاحتفال عهد هذا الاحتفال مع, مع الاحتفال بمولد علي بن أبي طالب وفاطمة والحسن والحسين وغيرهما لماذا فعل هذا ليشكك آه، المسلمين في دينهم لأجل ألا يستقروا على ما تركهم النبي صلى الله عليه وسلم عليه ولذلك يجب علينا أن ننتبه ونتنبه إلى هذه الحقيقة والحقيقة الثانية هو أن الاحتفال بالمولد النبوي في اليوم الحادي آه، في اليوم الثاني عشر من شهر ربيع الأول في خطأ آه، كبير في يعني تحديد يوم ولادة النبي صلى الله عليه وسلم وذلك لأن المؤرخين لم يتفقوا على يوم على تاريخ ولادة النبي صلى الله عليه وسلم بلغ اختلافهم إلى آه، عشرة اختلافات في آه، يوم مولد في يعني تاريخ ولادة النبي صلى الله عليه وسلم منهم من قال إنه ولد في شهر رمضان منهم من قال إنه ولد في شهر محرم ومنهم من قال إنه ولد في شهر ربيع الأول واختلفوا في شهر ربيع الأول أيضا منهم من قال في يوم الثاني ومنهم من قال في الرابع وفي السادس وفي آه، الثامن وفي الحادي عشر وهكذا ولماذا يعني نمسك يعني ولماذا نمسك بما لا اتفاق عليه في ديننا وذلك لأن الله سبحانه وتعالى لا يتعبد لا يتعبدنا بشيء إلا يعني بين لنا النبي صلى الله عليه وسلم بيانا شافيا وإذا كان هناك عبادة يعني خاصة في هذا اليوم لبين النبي صلى الله عليه وسلم لنا ذلك اليوم ولما اختلف المسلمون في ذلك اليوم كما لم يختلفوا في يوم عاشوراء وفي ليلة القدر وفي آه وفي آه صوم يوم عرفة وغير ذلك من الأيام الذي آه، التي ورد يعني فضيلتها فضيلتها عن النبي صلى الله عليه وسلم واعلموا عباد الله أن الاحتفال بالمولد النبوي صلى الله عليه وآله وسلم ليس من ديننا وكثرة الناس في الاحتفال ليس دليلا على صحة الاحتفال بمولد النبي صلى الله عليه وسلم وذلك لأن الله سبحانه وتعالى يعني ذم كثيرا من الناس بكثير من الآيات القرآنية قال الله تعالى ولكن أكثر الناس لا يعلمون وفي آية أخرى وفي آية أخرى وكثير منهم ساء ما يفعلون أو ساء ما يحكمون والله سبحانه وتعالى لم يتعبدنا بالكثرة ولا بالعدد وإنما تعبدنا يعني بالأدلة الصحيحة ولذلك يجب علينا أن نرجع إلى الدين الصحيح الذي تركنا النبي صلى الله عليه وسلم عليه وهذا الدين ليس فيه الاحتفال بالمولد النبوي والذين يدعون محبة النبي صلى الله عليه وسلم آه، في الاحتفال بالمولد النبوي آه، دعواهم دعوى كاذب لأن الصحابة رضوان الله عليهم يعني هم أشد حبا للنبي صلى الله عليه وسلم منا ومع ذلك لم يحتفلوا بمولد النبي صلى الله عليه وسلم وفي الأخيرة عباد الله اعلموا أن الأعياد الإسلامية ثابتة في الأحاديث الصحيحة اعلموا أنه هناك عيد الفطر وهناك عيد الأضحى وهذان العيدان يأتيان بعد الانتهاء من آه، آه، من ركنين من أركان الإسلام بعد رمضان يأتي عيد الفطر وبعد الحج يأتي عيد الأضحى وليس هناك عيد في الإسلام إلا ومعه صلاة هناك صلاة بعيد عيد الأضحى وهناك صلاة بعيد الفطر وما هي الصلاة بعيد المولد النبوي وهم الآن قد أحدثوا ذلك يقومون في الليل ويصلون ويفعلون أشياء يعني ليس ثابتة عن النبي صلى الله عليه وسلم هذا الله سبحانه وتعالى أثر جاتك يفواش وجوه النبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى كيلوا وقوا أنباء وتعالى النبي أتبقوا أنتوا أبعوا إلى النبي إلى القيامة ẹ̀yà orí sí Allah subhanahu wa ta'ala ẹjá lọ lè máa lódodo ipé gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala òun náà láti wájú gbogbo ọ̀rọ̀ gbogbo ìlànà tí ó bá sì tẹ̀lé káàmà pé ìlànà nábi sallallahu alaihi wasallam òun náà ni ìlànà tó lóore tí a máa rí orí láyé àti tó wájú ọgbẹ́dà alkiyama níbẹ̀ káwà lọ lè mọ̀ pé àdádálẹ̀ tààrí wọn aburú ni anù ni kò sóòrè kankan níbi àdádálẹ̀ àdádálẹ̀ tààrí wọn kò síbi tí máa gbé ni lọ a máa gbé ni lọ síbi ìdínú Allah subhanahu wa ta'ala ni

tawqifiyya bí wọ́n bá ṣe mú wá fún àwọn aláàgbà a dúó fún kárí ẹ̀rí síwájú ká tó máa jọ́sìn ká tó máa fi nǹkan ṣe ìbádà ni kìí ṣe gbàtà bá ti kọ́kọ́ mú níjọsìn tán láàmà wá sáré lókè láàmà sáré lọlẹ̀ láti wá ẹ̀rí láti fi gbé nǹkan ẹ̀yẹ nídìí eléyìí kìí nǹkan tí wọ́n ń pè lẹ́sìn nínú Islam gbogbo tí jẹ́ ẹ̀sìn wa a rí pé àwọn kankan bẹ tí ò ti kọ́kọ́ sí tẹ́lẹ̀ kó tó wá rí pé àtẹwà wá pé ẹ máa ṣe kò ti kọ́kọ́ sí ìrun nígbà kan àtẹwà wá pé ẹ máa kí a sì ń kírun kò ti kọ́kọ́ sí àwẹ̀ nígbà kan àtẹwà pé ẹ máa gba àwẹ̀ a sì ń gba àwẹ̀ kódà ìsìláàmù wa tá ń ṣe yìí kò ti kọ́kọ́ sí ìsìláàmù lásìkò kan nígbà tá nàbí sallallahu alaihi wasallam kó tó di òjíjẹ́ àṣẹ ló wá pé ìrà nàbí sallallahu alaihi wasallam máa pèsè lọ sójú ọ̀nà ìsìláàmù ibẹ̀ láti mọ̀ wípé gbogbo nǹkan tá a bá ti pè ní ìjọsìn nínú ẹ̀sìn wa túláàsì ní fún wa ká rí ẹ̀rí látọ̀dọ̀ ẹni tọ́lọ́wọ́ bá àdìsí ọlá mìíràn sí wa nínú àwọn ìjọsìn wa tí à ń sìn ẹ̀yìn tó jẹ́ pé àwọn èèyàn ti dáadáa dálé oríṣiríṣi síbẹ̀ òun náà ni ìjọsìn tá à ń sìn látara pé ká fẹ́ràn nẹ́bí sallallahu alaihi wasallam nítorí pé ká fẹ́ràn nẹ́bí ẹ̀sìn ni ìjọsìn ní fún wa túláàsì ní fún gbogbo wa gẹ́gẹ́ bá ìsàlàyé fún wa níbi kútùbà tó kọjá pé ká fẹ́ràn nẹ́bí orígun kan ní fún wa ní orígun ẹ̀sìn wa tó jẹ́ pé kò yọ ẹnìkankan lè àgbọ̀dọ̀ fẹ́ràn nẹ́bí àwọn èèyàn wá dáadáa dálé oríṣiríṣi sínú ibi ìfẹ́ra nẹ́bí sallallahu alaihi wasallam tó jẹ́ pé ìjọsìn ẹ̀sìn wá ní sọ́lọ̀ ọba àríkẹ́ ọlá pàwálàṣẹ rẹ̀ sánàbí sallallahu alaihi wasallam náà pàwálàṣẹ rẹ̀ nínú àwọn àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ òun náà ni pé ká fi ayẹyẹ ká fi ṣe àfihàn ìfẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam ká fi ayẹyẹ ọjọ́ bí ànẹ́bí kálà à ń kó ànẹ́bí àṣọjọ́ bí ànẹ́bí eléyìí tó jìnà sí òdodo ní gbogbo ọ̀nà kọ̀nà ni pẹ̀lú bá ti sàlàyé rẹ̀ fún wa níjẹ́ ẹjọ́ pé gbogbo táàbà ti pè lẹ́sìn ó gbọdọ̀ jẹ́ sí <clears throat> lọ́jọ́ àkọ́kọ́ ọlọ́ọ̀bá alìkọ́lá <clears throat> ó sọ mọ́ anú al-Qur'an ó ní wa man yushaqiqi rasul ọlọ́ọ̀bá àlẹ́ṣẹ́ ọlá ní ẹni tí bá ń fi gágbága pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wasallam níbi àṣẹta ànẹ́bì sallallahu alaihi wasallam tánàbí bá pàwà láti pé ẹsẹ̀ léyìí ó ní ara òun ò ní ṣe ànẹ́bì lẹ́mọ́ dédé léyìí olóhun lòun ó ṣe wọ̀yẹ̀tẹ́bẹ̀ ẹgbẹ́ rọ́sẹ̀bí mu'minin kírú ẹni bẹ́ẹ̀ wá ń tẹ̀lé ojú ọ̀nà tó àwa bẹ́ẹ̀ lọ́wọ́ ara wa ẹ̀ alẹ́lẹ́ ìsìfààrù bil mawlidi nabawi min sabilil mu'minin ǹjẹ́ ojú ọ̀nà àwọn sàábé òun náà ní ká máa ṣe ọjọ́ bí sallallahu alaihi wasallam ǹjẹ́ ń bẹ́ẹ̀ nù lára àwọn sàábé ànábì tàbá ti wá wò tàbá ti pé kò sínú lànà àwọn sàábì ànábì tí ò fìbìkan kan sí lànà àwọn sàábì ànábì ẹni tó bá tẹ̀lé irú lànà báhùn ká mọ̀ pé ìtàbà àbẹ́rọ̀ sẹ̀bílì mọ̀mìnì ó ti tẹ̀lé ojú ọ̀nà <clears throat> tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mọ̀mìnì àkọ́kọ́ ó tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn sàábì ànábì kí Allah subhanahu òun náà láti kíní òun náà á àti wà àtàdádálẹ̀ rẹ̀ ó túnmọ̀ pé eléyìí ilé ìdẹ́rùbàyà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìkìlọ̀ fún yà ní ipé ká jìnà sí ìmá yapa àwọn sàábí ànẹ́bí àwárí pé ìmá sáyẹjọ́ bí ànẹ́bí sallallahu alaihi wasallam yìí laysa min hadiyi sahaba kò sí fọ́dẹ̀ ẹ̀ tó tún gbọ́dọ̀ rẹ̀ gan mọ̀júsí ni àwọn tí wọ́n máa ń bọ́ná ṣògbóró àwọn wọ̀nyí <clears throat> wọ́n dá àwà dádálẹ̀ ìsínú ẹ̀sìn láti lè bá fi dá ìfẹ́nukò àwùjọ àwọn mùmìnì láti lè bá dárú ni Ewa rí àwọn tán wá ń sí ayẹyẹ yìí tí wọ́n dálẹ̀ tán fífà àwọn òkà mọ́ wọ́n wá ń sáré káàkiri wọ́n wá ń wẹ̀rí tí ò sẹ́rí ilẹ̀ tẹ́lẹ̀ síwájú fún tó máa ń ṣe wọ́n wá ń wẹ̀rí káàkiri inú àwọn ẹ̀rí tọ́ wọ́n wá tẹ̀ tọ́ wọ́n bá òun náà ni pé ẹ̀rẹ́ lómi inú wọn yóò máa sọ pé ọ̀dà nígbàtí wọ́n fún wọn ní àwọn ẹ̀rí oríṣiríṣi wọ́n há àwọn àti nǹkan kan wọ́n wá ní ó dáa bá ni àmọ́ ẹwọ gaba oníkì wọ́n yọ́nù kan ní tí wọ́n bọ́ sínú omi ó ní bídíàtù hasana bóò ní bídíàtù hasana bóò ló ti wà nínú ẹ̀sìn ẹ̀yẹn tó jẹ́ bí anábi sallallahu alaihi wasallam anábi ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ tó clear anábi ní kullu bid'atin dalalah anábi ní gbogbo àdádálẹ̀ nínú ẹ̀sìn pátápátá anábi ní àánú ní bóò lẹ́nì kó ti wá dé lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́rin ẹ̀yìn tó yẹ pé gbogbo nǹkan ti fọ́jú papọ̀ mọ́ra wọn ẹnìkan wà dé yóò wà sọ fún wa pé bídíà kan bẹ tó jẹ́ pé bídíà tó ń hasana tàwàwà ní kó mẹ́rin bí yàtún hasana wa orí ń bẹnu hadita nabi sallallahu alaihi wasallam táàtì lè rí nínú hadita nabi sálkì amòfide àfin tánmà pàrọ̀ rẹ̀ máa nabi kọ́dà rí nínú haditu da'if tán sọ pé bídátún hasana nínú hadita nabi sallallahu alaihi wasallam nígbà tó wà mẹ́rin tí wa ó ní ànábi man sanna fi islam sunnatan hasana ẹni tó bá dá ìlànà dáadáa kan kalẹ̀ sínú islam من سن في الإسلام سنة حسنة أن تبا لا إلى ندادا ككال سنو الإسلام فله أجرها وأجر من عمل بها يوب بلا دا إلى ندادا كل كال سنو الإسلام àti láàdáa irú gbogbo àwọn tó máa ń ṣiṣẹ́ lórí ìlànà yẹn yóò tún máa ní commission lórí ẹ̀ wọ́n lè rí àwọn nù ẹ wá bèèrè lọ́wọ́ àwọn ẹni yẹn pé ǹjẹ́ ànábì sọ pé mọ̀lẹ̀bìtẹ́lẹ̀ àfihàn ìsìláàmù bídí àtàn hasana ẹni tó bá dáa dáadáalẹ̀ tó dáa sínú ẹ̀sìn sánàbì sọ bẹ́ẹ̀ anábì ni man sanna fil islami sunnatan hasana ẹni tó bá dá sunna ìlànà tó dáa ẹn tó bá làkalẹ̀ sínú islam ó túnmọ̀ yí pé ìtẹ́ni yẹn làkalẹ̀ yìí inú islam náà ló wà ẹn kọ́ mẹ́bí ìhìyà yìí tilka sunna irú ẹni báwọn nìsí oye súnà bẹ́ẹ̀ ẹn a ó bí nẹ́ṣírí ha àbúrò ti ẹ̀tàn ká láwùjọ bí kí wò ti mọ súnà lábálọ́wọ́ hadith yìí tó wá látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam a rí pé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ anábi ní káwọn yóò ti sàárà ẹ́ anábi ní káwọn yóò ti sàárà àwọn sàárè ìdíwánu láì aléhìm ẹnìkan ló wá kọ́kọ́ dìde tó kọ́kọ́ jáde tó síwájú ó wá ti sàárà sàárà àti ẹ̀ tó tẹ́hun òun náà ló wá encourage àwọn àwọn èèyàn wá jáde àwọn àwọn ṣe sàárà àwọn àwọn ṣe sàárà anábi sallallahu alaihi wasallam anábi wa ni man sanna fi islam sunnatan hasana ẹ wá jẹ́ ká béèrè síjọ́ tá anábi ní kí wọ́n ṣe sàárà hun síjọ́ òun ni sàárà dé islam ni ṣe bí ẹni olókọ́kọ́ síwájú tó ṣe sàárà táwọn èèyàn fi wá tẹ̀lé èyí bó ṣe encourage wọn yóò gbaládá táwọn náà ṣe eléyìí náà ni ànábì sallallahu alaihi wasallam sọ fún wa níbi pé man sanna fil islam hasana ẹni tó bá la ojú ọ̀nà dáadáa kalẹ̀ sínú islam tó wáyé tó wọn náà bá ronú nínú ẹ̀sìn ẹnu tí ń bẹ nínú ẹ̀sìn ike àwùjírí ayé yìí ẹ̀ẹ́jẹ́ ká la ibi yìí ká máa pàwọn ọmọ kéwú bẹ́ẹ̀ sannabi islami sunatan hasana tó òun ló kọ́kọ́ kọ́ yàn kéwú ni àwọn olókọ́kọ́ dábí lè kéwú lẹ̀ àmọ́ nítorí pé òun ló dálẹ̀ sásìkò yẹn lẹ́àyè yẹn yóò mọ̀ gbaládà rẹ̀ àwọn awòbí káàrí pé kò sí mọ́sílásí ń bẹ̀ wọ́n wá ní ah, ẹjá fi àyẹ́ ká yọ mọ́sílásí sandabi islam tó náà tàn hasana àbí àwọn awọ ẹnìkan wá dìde ó wá wa lónìí a rí pé ìyà ń jẹ àwọn mùsùlùmí ebi ń pa àwọn èèyàn àwọn èèyàn rèèyàn ṣàánú táà bá ń dá káàmà wá pín fáwọn tí ìyá bá ń jẹ àwọn tó bá jẹ́ tálákà nù wa àwọn èèyàn wá ní àìdí àtọ́ mọ̀ dá lẹ́mọ̀sọ́ yìí ó dá ìjẹ́ káàmà dá àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí máa dá irú ẹni báhùn sádínàfin islam sunnatan hasana ó dá ó la ìlànà tó dá sínú islam ni kèézo ló dá sàárà lẹ̀ kèézo ló dá kásánú àwọn èèyàn lẹ̀ àmọ́ òun ló mú àìdí àwọn wá táwọn èèyàn fi tẹ̀lé eléyìí là nàbí sallallahu alaihi wasallam sọ kèése pé káwá mú ìjọsìn kan tí ò sí nínú ẹ̀sìn ní tánàbí sallallahu alaihi wasallam tí ìdí tánàbí ó fi ṣe ń bẹ láyé ànàbí sallallahu alaihi wasallam anábì wá pàátì anábì òkè àwọn sàábí anábì àwọn náà òtẹ́ àwọn tó ń tẹ̀lé wọn òtẹ́ ẹnìkan wá mú wá wá ní ká máa ṣe nínú ẹ̀sìn ẹ́ẹ̀dì pé kò sí bí ẹ̀sìn lè fi irú nǹkan bá àwọn ilẹ̀ àbí tí ó bá tún máa dá ọ̀nà mọ́ ọ̀nà tí ó bá tún máa parọ́ yóò parọ́ mọ́lọ́run yóò sì tún parọ́ mọ́ anábì sallallahu alaihi wasallam yóò parọ́ mọ́lọ́un yóò sì parọ́ máa nàbí sallallahu alaihi látara pé kíni yóò máa wáyà wá láti náà al ipé òun fẹ́ fi mọ́lìdì pé mọ́lìdì dá ní àyà tí ò túnmà bẹ́ẹ̀ eléyìn onísìn alqawlu ala ẹ́ eh? bẹ́ẹ̀rẹ̀ alhaq irú ẹni báwọn ó ti sọ ó ti dáadáa parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala irú ẹ̀ náà lásọ ìrísìn in mú ẹ̀rí man sanna fil islam sunnatan hasana ẹni bá la ìlànà tó dá kalẹ̀ sínú islam ó wá fẹ́ fi sọpọ́tì mórí tí ó ti láyà nẹ́bí tó parọ́mà nẹ́bí àbíkò parọ́mà nẹ́bí sallallahu alaihi wasallam anábi ti sọ pé man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar anábi ẹni tó bá fojú ilẹ̀ tó bá parọ́mà ohun tó máa tó parọ́mà Allah subhanahu wa ta'ala níta wá ṣe láyé nǹkan tó kéré nǹkan tó rọrùn ni gbogbo tọ́lọ̀ ọba àríkọ́ láti gbé fún wa ní ìjọsìn ká máa ń sìn nǹkan tó rọrùn fún wa láti ṣe ní òun náà lọ́wọ́ ọba àríkọ́ láti ní ká ṣe torípọ́ lọ́wọ́ ọba àríkọ́ láti sọ pé ma ja'ala alaykum fid dini min haraj ọlọ́wọ́ ọba àríkọ́ lọ́wọ́ gbé nǹkan kan kọ́ ilọ́run nínú ẹ̀sìn ní nǹkan tágbára yóò ní ká so látara di eléyìí ẹ má jà wá máa la nǹkan tágbára ò ní ká ká má la bara wa lọ́rùn látara pé ìmá dáadáa dálẹ̀ nínú àwọn ìjọsìn tọ́lọ́wọ́ ọba àríkọ́ wa ká wa so ká má wá máa wá ronú o aburú láńlá òun bẹ̀m̀bẹ̀ tàbá ti pẹ nǹkan ní àdádálẹ̀ bẹ́yẹn bá ti tẹ́ ìtumọ̀ ìtò ń tẹ́ òun náà ní pé ànábì sallallahu alaihi wasallam ànábì fi kíníkà pamọ́ fún wa kí ò jíjẹ rẹ̀ nítorí pé tó wáyé pàdánù bá fi tí ò bá fi pamọ́ fún wa ní ó yẹ kí nǹkan òun kó <clears throat> الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله فاعلموا أن لأهل البدعة الذين يحتفلون أن أهل البدعة الذين يحتفلون بعيد ميلاد النبي صلى الله عليه وسلم ليس لهم أدلة إلا شبهات واهية لا تقف أمام الحجج الدامغة واعلموا عباد الله أنهم لم يقفوا آه، عند الاستدلال بالآيات والأحاديث في غير محلها بل استدلوا بما حدث أو وقع لبعض أصحاب النبي صلى الله عليه وسلم أو لجميع أصحاب النبي صلى الله عليه وسلم قالوا بأن عمر بن الخطاب رضي الله عنه قالت نعمة البدعة هذه قالوا هذا دليل بأن أن هناك بدعة يعني بدعة أن هناك بدعة يعني حسنة لذلك يعني حبذ حبذ عمر بن الخطاب رضي الله عنه آه، القيام أو صلاة صلاة التراويح يعني جماعة الذي لم يكن يعني متوفرا في عهد النبي صلى الله عليه وسلم ولا في عهد أبي بكر الصديق رضي الله عنه وقالوا أيضا بأن جمع القرآن آه، في مصحف واحد يعني من قبيل البدع الحسنة وهم يعني يريدون أن يحتجون بهذه الأشياء وغيرها على جواز الاحتفال بالمولد النبوي وهذا باطل عباد الله adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ fún ànábì sallallahu alaihi wasallam kí ọlọ́ọ̀bá alìkí ọlọ́pàá kẹ́ àtàwọn tàbí ànábì àti gbà tó wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam ẹ̀yà rúfí Allah subhanahu wa ta'ala ẹjá lọ́lẹ̀ ìmá ike àwọn aládádálẹ̀ tí wọ́n dádádálẹ̀ ìmá sọjọ́ bí ayẹyẹ ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam wọn ò dúró lórí ìmá jẹ́rìí pẹ̀lú àwọn àyà tí ó tí ó túmọ̀ ibi tí wọ́n ń sọ wọn ò dúró lórí ìmá fi àdìsà nàbì sallallahu alaihi wasallam jẹ́rìí ní nǹkan tí àdìsà nàbì sallallahu alaihi wasallam ò dúró lórí ẹ̀ kọ́dà wọ́n tún lọ inú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé àwọn sàábẹ́ ridwanullahi alaihim wọ́n tún fi wọ́n sẹ̀rí lórí pé àdádálẹ̀ tó dáa ń bẹ nú ẹ̀sìn tó yẹ káwọn máa ṣe inú àwọn tí wọ́n máa fi sẹ̀rí òun náà ni pé wọ́n ní ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu nígbàtí ó kó àwọn èèyàn jọ pé tán máa kí sọ̀látù tàràwé táǹpẹ̀ nínú asámú ó kó wọjọ kí wọ́n máa kí lẹ́yìn ìmáàmù ẹ̀yọ̀ kan lẹ́yìn ìgbà tí ó ń kálùkú tí máa kí sí ẹ̀ ní kéréje kéréje káàkiri nígbàtí Umar ibn Khattab radiyallahu anhu ó wá jáde tí wọ́n ó wá rí bí gbogbo ṣe péjọ tí wọ́n ti Umar wá ní ni'matul bid'atu hadhihi Umar wá ní ah, Eh, wọ́n ní eléyìí ní ìsìn wọ́n ní àdádá wọ́n ní ìtumọ̀ ìlànà pé àdádá lẹ̀ tó dáa ni kíta bá ní òsára rẹ̀ tó dáa a jẹ́ pé a sọ pé umaru náà ó ṣe bídíà nínú ẹ̀sìn nu wọ́n ní bákan náà ipe ta bá lọ wo alukur'an nígbà tá nàbí sallallahu alaihi wasallam ti ń bẹ láyé wọn ò kó alukur'an jọ bí alukur'an ṣe wà bá a ṣe bó ṣe wà lójú kan ìpè nígbà ayé abubakar radiyallahu anhu òun náà ni wọ́n kó alukur'an jọ wọ́n ní eléyìí náà wọ́n ní bídíà ni ẹ̀ ń pé torí pé kò sí láyà nàbí sallallahu alaihi wasallam pé àmọ́ bídíà tún hasan náà ní lọ́dọ̀ ọ̀tá wọn pẹ̀lú látara bẹ́ẹ̀ tàà bá ti lè kọ̀ndẹ́mù eléyìn a lè kọ̀ndẹ́mù ọjọ́ bí ànẹ́bì so eléyìí àwọn ọ̀rọ̀ tí ó lọ ni nítorí pé kásínú sọ̀látò tàràwì kásínú azamu lójú ayé ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì kí fáwọn sàábí lọ́rọ̀ àyàn ní jàmá ànábì kí fún wa ó wà ní sọ Bukhari ànábì kí fún wa ó kí lọ́jọ́ alákọ̀ọ́kọ́ ó kí lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì ó kí lọ́jọ́ ẹlẹ́ẹ̀kẹta ní jàmá àmọ́ bí ànábì ṣe kí ọjọ́ alákọ̀ọ́kọ́ èrò pọ̀ sí lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì èrò pọ̀ sí lọ́jọ́ ẹlẹ́ẹ̀kẹta ó wá dìgbà ẹjẹ́ ẹ̀kẹ́rin tí wọ́n retí ká nàbí sallallahu alaihi wasallam ó jáde ànábì wá jáde sí wọn wọn kálukú wá padà kí kí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ànábì sallallahu alaihi wasallam wá jáde sí wọn nídàájí ipa òun rí ibẹ̀ ṣe péjọ òun rí ibẹ̀ ṣe péjọ àmọ́ tí ò jẹ́ kí òun ó jáde sí yín òun náà ní kí ni khasiyata an tufrada alaykum ẹ̀ òun bẹ́ẹ̀ náà ni sọ̀rọ̀ sàráwì oníwà jọ́nà yà lórí lórí anábi sallallahu alaihi wasallam ní ìdí tó fàánù tó wọ́n fi jáde sí àwọn sàrábì anábi ti wá mà bẹ́ẹ̀ ìjá ìtó fàánù Abubakar wá lọ́ta anábi lọ́ta Abubakar dé wọ́n kí wọ́n kálùkù ń kí ní kéréje kéréje máa fi máa kí nígbà tó wá darí Umar ibn al-Khattab Umar ibn al-Khattab wá òfin a ah! nígbà tí ìntánàbí sallallahu alaihi wasallam sọ lásìkò tàbí tọ́rọ ànábì ti kú ìtànàbì kú lé lérí bẹ́ẹ̀ náà ló fi wọ́n ṣe wà nínú ẹ̀sìn àgbọ́yé àwọn sàádẹ́nù kìí sàwùjọ tí wá lónìí tẹ́lùmí ó lálàá tí ó sùn tí ó jẹun yóò tí ó lálàá tí ó ní ànábì ní kó mọ́ ṣe kìníkan ẹ̀wọ̀n orí kìníkan lójú àlá nígbàtà náà bá wa pé ànábì ni ó sọ fún yín pé kẹ́ẹ̀ máa ṣe nǹkan báyìí kò sẹ́ni kankan tí ó gbà ni sọ fún yín ẹ̀sìn torípa ànábì sallallahu alaihi wasallam ó ti jíṣẹ́ fún wa ó ti fi táàmà bí ṣèdájọ́ ó ti fi kalẹ̀ fún wa Umar wá ní kí wọ́n máa kí lẹ́yìn Ubay ibn Ka'b ó ní kó máa kírun fún gbogbo wa àwọn àǹtí Umar wá jáde ẹ̀rí pé ní Umar ibn Khattab ṣe ìrìsìn kìí ṣe nǹkan tuntun ẹ nínú ẹ̀sìn àmọ́ nǹkan tuntun ló jẹ́ ní àsìkò Umar nǹkan tuntun ló jẹ́ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ọ̀nà làwọn onímọ̀ àbíkọ̀ yí pé àbíká gbàgbọ́ yèdè lárúbáwá dáadáa ká tó máa ẹ̀ ta wá rí pé kò jọ kò jọ ó kọ yẹn nínú ẹ̀sìn a mọ̀ yí pé orúkọ yẹn ó ní èdè ni linguistic meaning ni pé ní ìmọ̀tí ìbídà àtú yàní nǹkan tó dálẹ̀ ní ẹgbà tánà ìsọ̀ láwà alẹ́ òsàlá mọ̀tán kìí ti pé ó dálẹ̀ sínú ẹ̀sìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tàbá lọ́dẹ̀ wo kíkọ́ alùkùránì jọ a rí pé ìkọ́ alùkùránì jọ yìí ìfẹ́nukọ àwọn sàábí ànábì ìdúwánu láì aléhìn ni ànábì sọ pé aléhìn bí súnà tí wọ́n súnà tí kúlá fa irọ́ ṣubí ànábì ní súnà ìmí ànábì ní ká ìdìmọ́ àti súnà àwọn àwọlé mi àwọn tí wọ́n wà lójú ọ̀nà tó tọ́ àwọn tí wọ́n fẹ́nukọ lórí pé ká kọ́ àwọn sàábí ànábìrì jọ́wánù láyé àlẹ́yìn ni gbogbo àná láti gbà wípé nínú àwọn eh, source of islamic law nínú àwọn ìyàní eh, táà ti mẹ́rin inú ẹ̀sìn táà máa gbára lé òun náà ni ìjìmá ó wà òun náà ni ìfẹ́nukò ó wà ìfẹ́nukò àwọn sàábí ìjọ́wánù láyé àlẹ́yìn òun náà lélẹ́yìn ẹlẹ́kùn ẹwà jẹ́ káwò tí wọ́n bá kó alùkùránì jọ ẹ mọ́sádà tí ó wà lórí ẹ̀ abú tí ó wà lórí ẹ̀ abú tó ga púpọ̀ ni nítorí pé tó fà tí wọ́n fi kó jọ òun náà ni pé èèyàn bí 70 inú àwọn tó alùkùránì òun ni wọ́n kú ní gazwatul yamama ni ó mọ̀ ọdún kàtọ́ tó fi wá ní ah, ẹja kókìrí ìjọ kọ́mọ̀ wájẹ́ pé àwọn tó ha wọn akútán lójú kí ló tẹ̀lẹ̀ ńgbà táwọn tí ò ṣe mọ́líbì ní gbogbo àwọn tó ti lọ yìí tí wọ́n ò ṣe láwọn tàbí ànẹ́bì kí ló tẹ̀lẹ̀ sí wọn tí wọ́n gbáyé ọ̀run àbí wò dájú lọ níwájú Allah subhanahu wa ta'ala so a jẹ́ pé ká máa fi irú eléyìí ká máa fi wéra wọn bí ìgbà tó jẹ́ pé èyàn kan wá tààrí èyàn wá tààrí ni so a jẹ́ pé kò sí mọ́lídì kásójú ọ̀bí ànábì sallallahu alaihi wasallam kò sínú ẹ̀sìn wọn a tún máa tẹ̀rí pé tàbí tẹ́bá ní òsínú ẹ̀sìn in tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe káàkiri láyé tẹ́bá dé lukan kọ́dà wọn gbọludé torí ẹ̀ wọ́n ti gbọludé torí ẹ̀ nàìjíríà fáànàbí sallallahu alaihi wasallam ẹ̀yẹn wọ́n láwọn gé kéèkì fáànàbí ẹ̀yẹn wọ́n gé kéèkì pé wọ́n láwọn tí a gbígbà dé fáànàbí sallallahu alaihi wasallam ẹ̀lákùn ẹ̀rí pé wọ́n wọ́n òun náà ni gbogbo orú nǹkan báwọn kọ́lá wọ́n ti bá débi pé nìsín wọ́n ti wá sọ di ọdún tó jẹ́ pé wọ́n tún kíyàn kú ọdún rẹ̀ a kú ọdún mólúdì yìí ó mọ̀ síra wọn ẹ̀yìn kọ́lá wọ́n ti bá débi pé wọ́n ti hun náà sílà àdádálẹ̀ tó jẹ́ pé lóòrùn tí wọ́n fi ọjọ́ kejìlá nínú oṣù rọ̀bí ọ̀láwàl wọ́n yẹn náfílà ẹni tó bá jẹ sí láwọn àdúgbò kan ẹ̀rì pé wọ́n yẹn náfílà yẹn lóru àwọn tó kó bàndìrì síta ń kó bàndìrì síta wọ́n lù lóru tí ó rù di pé gíní tí ó rù di mọ́júmọ́ ọjọ́ kejìlá ẹ̀dàkùn tí léyìn náà nínú ìfẹ́ náà Nabi sallallahu alaihi wasallam òun náà léyìn wà so tàbá wá ní ọ̀pọ̀ èèyàn pọ̀ tí wọ́n ń ṣe àbọ́pọ̀ olùpọ̀ tí wọ́n ń ṣe níjò ní Islam ló sọ ẹ̀sìn wa papọ̀ mọ́ majority níjò ní Islam ní ká máa fi majority tẹ̀sí ẹ̀rí nínú ẹ̀sìn wa torí pé tàbá owó náà Al-Qur'ani ọlọ́ọ̀bá alékiọlá ọlọ́ọ̀bá alékiọlá ó bẹnu àtẹ́lú gbogbo àpọ̀lọpọ̀ majority ni wa ma aktharu an-nas wa law harasta bi mu'minin ànábì ọlọ́ọ̀bá alékiọlá sọ fún ànábì pé ọgọ́rọ̀ àwọn èèyàn tó rí kọ́dà wọ́n wù ọ́ jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ wọn wọn nígbàgbọ́ walakinna aktharahum la ya'lamun ọ̀pọ̀ wọn bó ṣe wà ní ti aláìmọ̀kan ni wọ́n ọlọ́ọ̀bá alékiọlá ti máa ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀rì pé tí máa ń ṣe kíni ẹ̀rì máa ti máa fi sàfihàn lára wọn òun náà nìkan tó ká má sọ ẹ̀sìn wá di bí democracy pé tí èrò bá ti pọ̀ tí èrò bá ti pọ̀ òun náà láti mọ̀ pé òdodo ni ẹ jẹ́ ká máa wá òdodo káàkiri ni ibi tá bá ti ródodo òun náà ni ká máa tẹ̀lé ẹ̀yọ́ adébá lọ lè mà ẹ̀yọ́ tí Allah subhanahu wa ta'ala eléyìí ò túmọ̀ pé ìfẹ́ra nẹ́bì nígbàtẹ́ ìbá sọjọ́ bí rẹ̀ o nítorí pé kíni torí pé àwọn tó jù wá lọ nínú àwọn sàbí ànẹ́bì wọn ò sọjọ́ bí ànẹ́bì wọ́n sì fẹ́ra ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n dáadáa dálẹ̀ ajọ́ bí ànẹ́bì sallallahu alaihi wasallam lọ́jọ́ tó ti kọjá àwọn dálẹ̀ pẹ̀lú èmù pé káwọn fi dá ìsìláàmù rú ni wọ́n sì náwó lé lórí òun náà ló pàá tó jẹ́ pé ẹ̀ráwẹ̀ ló mí gbá wọn dáná wọ́n pẹran wọ́n ṣe ó gbẹ̀ tí wọ́n fi ṣe fi kọ́ àwọn lẹ́nu jọ ẹ̀ kíni kásà fi dá àárín àwọn mùsùlùmí rú tábà wo àwùjọ wa lónìí ọ̀pọ̀ àwọn èèyàn ń ṣe eléyìí níṣì láti ṣe kíni láti fi kó sí àpò ara wọn ni ṣé ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ó kan ká dáwó sínú àpòwé ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ọkàn ká máa táàkì àwọn èèyàn ibi àbẹ́sọjọ́ bí ànẹ́bì ẹ̀yìn ẹ̀fọwó tí lákòwé tí ìgbà ànẹ́bì sallallahu alaihi wasallam òun náà ló bá wá débi pé ká pín yẹlẹ yẹlẹ nínú ẹ̀sìn Islam lórí pé àbẹ́sọjọ́ bí ànẹ́bì sallallahu alaihi wasallam gbogbo Islam tá ń ṣe ọjọ́ kan náà lájọ́ ń ṣe káàkiri gbogbo ayé ọdún kékeré ọdún ńlá á ni tàbá ìdí tẹ́ tán á kàgbá ńlẹ̀ á tún máa retí pé ọdún mi ó sùn dé ẹ wá wo mòlídì tí wọ́n ń ṣe yìí nìsín wọn ò ní ṣe jẹ́ olí ó ní mòlídì tàwọn ẹ̀lẹ́jì àwọn máa ń ṣe lọ́dún ẹ̀yẹn ọwá sọjọ́ tí kan wáyé ó ní náfílà àti ìbíhùn lóòrù díẹ̀ àwọn èèyàn náfílà lágún méjìlá ẹlẹ́ẹ̀kẹ́ yóò tún wá wáyé ní déètì báyìí náfílà àti eléyìn aago kan òní ò wáyé ẹ dákun ibo lélẹ́yìí wà nínú ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká tàgbáradà ẹ má jẹ́ ká gbà tàn jẹ pẹ̀lú nǹkan táwọn èèyàn ń ṣe tí ò bójúmu nínú ẹ̀sìn wa tòtẹ́yìn bá ṣe ogoro àwọn àdádálẹ̀ yìí kálọ̀ lè mọ̀ pé èèyàn ò lè rojú ọlọ́run bá lè látara rẹ̀ kọ́dà èèyàn lè rí ìyọ́nú ànábì sallallahu alaihi wasallam tó bá dijọ́ gbé dàlùkì yá ma nítorí pé àwọn tó bá alaihi wasallam anábì ó lé wọn kò ní jẹ́ kí wọ́n mu nínú omi àmúrẹ̀gbẹ́ omi alkautar tó bá dìjọ́ ọ̀gbẹ́dẹ̀ alkiyama ẹ̀dàkùn ẹjẹ́ ká jìnà sí àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹ má jẹ́ ká wò pé èrò pọ̀ ń bẹ tí wọ́n ń ṣe ẹ ká fojú wo pé ah, àwọn ẹni tí fẹ́ràn alátakojù àwọn alùsùn náà gbogbo nǹkan ní ó dá gbogbo nǹkan ní ó dá

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم